الناس وعمل فيه نبينا محمد صلى الله عليه وسلم وعن ملة أبيه إبراهيم وما كان من المشركين صلوات ربي وسلامه على أشرف المرسلين سيد الأنبياء محمد بن عبد الله وعلى آله وأصحابه وكل من تبع

ಬಹುಮಾನಿಕದ ಅಂತಾಯಿಕೆ ಮಸ್ವಲ್ಪುರ ಹನುಮ ಮುಹಮ್ಮದ್ sallallahu taala alaihi wasallam alifwani afies upaikata Allahumma salli ala sayyidina Rasulullah alaihi wasallam sallallahu taala alaihi wasallam awaliya awaliya إذا المسلمين بشيوى أحوالا سيركيه فلوحيده oríṣiríṣi ẹ̀rọ ọ̀nàmọ́tàlì ní oṣù àkọ́rọ̀ ìjẹ́jẹ́ oṣù àkọ́kọ́ ní ìjẹ́ ọkọ̀ sí ipò tírí ààrẹ àkọ́kọ́ ẹgbẹ́ ìjẹ́ àìsí tó bá oṣù kẹwàá ní ẹ̀yìn rẹ̀ bí ọjọ́ ayé wá sí ọdún tí tidak disuci dari Allah isi uh, guru buah uh, semua sehari wasi usi pagi yang berbeda malam uh, usi nepaki Semua itu ada pemahaman yang terdakwa itu dikuti batu lain semua singkirisi atau timur lain timur Inna lakum وكنا يوما نفس العجل إن ولم يوم إلى يوم أخبرت المؤمن أخبرت يسلم فليسر ربه diawasi roh belum aku lima di akhir bulan ini waktu lain yang jodoh nas tidak ada doa isi doa yang mana di mudah yang itu di mudah yang itu

lọ́bẹ̀ sí àwọn iṣẹ́ sí gbogbo ẹ̀yìn pátákà iṣẹ́ sí láti rí èdè iṣẹ́ ta ń sí gbàgbọ́ tí ó wá lé pé báwo lè sì wò ó sí. Ṣé ẹ̀rí tí wọ́n yóò ní àgbẹ̀gbẹ̀ bí ẹ̀ sí? Ọlọ́run ní wàá lọ sí ọ̀dẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn òṣìṣẹ́ ta ń wọ́n ti ní àṣà iṣẹ́ sí ká ní ìgbésí rẹ̀. àwọn ìyàwó ẹ̀rí ìwé ọ̀rọ̀ sì ti jẹ́. Ìjẹ́ tọ́lọ̀ ní ẹgbẹ́ ìṣẹ́ ní àgbẹ̀jẹ́. Nígbà tó wà ní ọwọ́ àgbẹ̀ lọ́wọ́ ìṣẹ́ tó sì lè ní àtúnyẹ̀ nínú àbí inú pẹ̀lú ní àwọn tí wọ́n á ní ayé tí wọ́n jẹ. Inú pẹ̀lú tí wọ́n á ní tí صلى الله تعالى عليه وسلم أن لا ينسي إيشو يقولون أن لا ينسي أولون كثير يقولون Porque o seu amado colegas, ambos lados, né? Para sentir a verdade, né? Tudo isso é uma coisa que nos tem, pode

è un brano sulle radio che sicuro quando si Ubicare a una fissazione, sicuramente di lasciarlo non soccare, non soccare, il tuo soccare, il tuo soccare, sì, bene, un po' la realtà sta seguendo a una fisica, a fare

náà sọ̀tọ̀ ọba báyà sílẹ̀ solution ọba iṣẹ́ èlò nílẹ̀ nílẹ̀ lọ́wọ́ onílù bẹ́ẹ̀ ní ìfọ̀nà àbẹ̀wò ìṣòro rẹ̀. Ìgbà tó wá dáàbò pé nílẹ̀ nísàlẹ̀ ìlọ ìlẹ̀ òkú àwọn aṣọ́kà àwọn ẹ̀dá sọ̀rọ̀ láti ká ìlú tí a sọ wá

mo sì fẹ́ gbé ibi níbi àwọn èèyàn lára pcs ẹgbẹ̀rún tí a lọ wọlé wà lóyẹ. mo sì wá lọ fún mi lóde ìwọ́n ìlànà ìdí ẹ̀rọ lẹ́nu. àwọn ìdí ẹ̀rọ orí kí ẹ̀mí àwọn olùsá máa ń tòjú ara. èmi kò máa ń tòjú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ lórí ìgbà yẹn wọ́n máa wọ wọ́n á wọ́n báyìí. wọ́n máa wọ́n báyìí. ṣùgbọ́n ní So, kó sì rí ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú nínú àwọn tó sáré wọn lórí fún ọ̀lẹ́. Ànábì Musa àti àwọn àmì ìsìlẹ̀m wọ́n sí ìyàwó àgbègbè rẹ̀ ọ̀kadà àdúgbò wọ́n kọ̀ lọ kí wọ́n wọ́n yà àdúgbò tó ní àṣàwọ̀ yìí sílẹ̀ wọ́n kọ́ òun wọn là á àdúgbò. Àwọn ènìyàn yìí lásà àwọn ọmọ aráàlú ló ṣe pé àwọn àwọn bàbá wa ẹni tó ṣe wá. وكذا أنه أسرفه وهو اليوم مسك الكلمة مسك مسك القلوب ويقول قلوبا معه معه ìyẹlò wá ẹgbẹ ọlọ́pàá bá ẹgbẹ alẹ wá sọ nípa ẹgbẹ gbogbo ẹgbẹ bá sọ wá ọdún kan gbogbo ọmọ ẹgbẹ kan orílẹ̀ 冇咩钱，只能够用高息可以，你点下我手机，打开有无加班费？一十万、二十万、三十万、四十万、五十万、六十万、七十万、八十万、九十万、一百万，一千二百万、二百万、三百万、四百万、五百万、六百万、七百万、八百万、九百万、一千万。 ويبينه كالناس على أن يصبر الأمر ومنه أن يرسل إلى يوم المقصود أي يجب أن تسعيه أن تؤخر النفوس عن فتح العمل تسيسيون سوء إليه وفاقس Kí wọ́n tó lè lọ́wọ́ wáyé, kí wọ́n tó lè tó kéré lẹ́yìn, báwo ni wọ́n ti ṣe wáyé, bí wọ́n ti ṣe wáyé rísì ìdílé ó ti wá rísì ẹgbẹ̀rún lọ́wọ́ ti wá tí wọ́n sì lọ pé ìpínlẹ̀ lọ tó fọ́ wa. Àwọn ọ̀sáájú ẹ̀ ti lọ tó fọ́ wa lò ṣùgbọ́n kí ni ta ṣe é lẹ̀ òun bá kí ni ta ṣe é lẹ̀ ilé ìgbẹ́ ìgbẹ́ wa sáré sí ẹ̀rí ayíǹda ọ̀sìn ayíǹda ọ̀sìn lójúmọ́ lójúmọ́ ẹ̀rú ilé ìdáwà tí ìgbọ́n bá láàrin láti àdúgbò ti wọ́ ní wọ́n tó ń tẹ ìyàwó orílẹ̀-èdè nàìjíríà wọ́n náà wá ní ti lọ́ọ́ fi wọ́n lọ àwọn rẹ̀ wọ́n wà nínú àwọn parí wọn wọ́n ń ta lọ lórí wọ́n ń tọ́lọ́ àkókò ayé. Ṣèbí àwọn tó ń kúrìsì fún wáàbò gẹ́gẹ́ àwọn tó ń tẹ ìyàwó ìyàwó tó ń tẹ ìwáàbò yẹn wọ́n sì lọ́ wọ́n wá. Is it that both of my sins gbèsè lórí rẹ̀ so ìwà. Thank you. كل هذا

apa ya sungguh sungguh belum mulai Masuk mulai mengikuti masuk satu mulai siapa Kemudian Kami lagi tidak boleh Jadi paling Kalau apa Bisa terjadi nama Kalau apa Siapa Siapa oríṣiríṣi sí ọ̀rẹ́ òun ẹ̀ẹ́ wá báyẹ̀ ṣẹ̀wọ́ arákùnrin náà ìtújẹ́ pé kò ó sọ̀rọ̀ ara rẹ̀ nípa lóyún nípa pé àwọn fẹ́ obìnrin náà obìnrin tó wá fẹ́ obìnrin tó ń fẹ́ wọ́n á bàjẹ́ bí ọtí ọkọ̀. wọ́n wá pàdé lórí ìmọ̀ àwọn ọmọ wọ́n wá pàdé àwọn ọmọ.

àti ọmọ yẹn. bá bá, àwọn Ẹgbẹ́ òwe tó wá dá. ní láti ìlú ìsẹ̀kọ́. Ó 只怪你会乱接无小杯，不乱落在那首诗，能消será citado. O balão que será citado é um dos espíritos que foi água professado, único caractere, sinal ruim. Porque é o que está sendo feito, como o uh, internet kalau orang yang sih ini semua so kalau dua hasil dan langsung itu hasil semua akan só puluh permainan silakan tahu bahwa pada Muhammad Sallallahu Alaihi Wasallam menghargai dan menghargai Yesus dalam bermuliai Tuhan Yesus. Ini adalah ayat ela Allah Subhanahu Wa Taala وهو أيها بين نفسه والعمل ولا تنسوا الله وقال الناس في الدنيا حسنة وفي الآخرة حسنة ومن النار وقال أخي يسوع وفيك أقلامنا وصلنا إلى فوقك الكريم اللهم إنا نعوذ بك من أهل الله ودار الشقاء وسوء القرار وشماتة العباد اللهم حاسبنا بما لا يملك بها وأيها يسلمنا وعلى الآخرة انه كان يتولى به معي ووات به الى غزه وقال ولا محمد من الخير لا يقول له بالقرار انما لا تخرج من يعلم وصلى الله وسلم على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب السلام عليكم وعصى وكسر